ọlẹ́lẹ̀ mẹ̀mẹ̀ sórí àpáta tatatatata níbi títí tí gidi ayé kò lè dédédédédédé. nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. mo ti kọ́ lẹ́lẹ̀ mẹ̀mẹ̀ sórí àpáta tatatatata ibi títí tí jìjì ayé kò lè dédédédédédé ìgbà nananana lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ̀bẹ̀. àkàndá mo ti kọ́lé mi sórí àpáta nítorí pé ilẹ̀ mìíràn iyanrìn ni ẹ kó dúmẹ̀ káàsẹ̀ kalẹ̀ kú dédé ìwòye ibikíbi ẹ ti láǹfààní láti mọ gbọ́n láti mọ wòmí jákèjádò àgbáńlá yé arínumọ́ owó ọ̀rọ̀ ló tún dé tí ó tòṣó lówó ẹ̀ ní mọ̀sánmọ́sán good evening ladies and gentlemen. mo ti gbégbégbégbégbé ọlọ́ ọlọ́run mi gàgàgàgàgàgà. ti gbé gbégbégbé ọlọ́run mi gàgàgàgàgàgà. mo ti fó gógógógó fọlọ́run ló kékékékékéké. mo ti fó gógógógó fọlọ́run ló kéké. ọpẹ́ náà lọ yọ ọlọ́run aláàyè ọba tó ní wíwí tó ní títò tó ní sísọ tó ní kí gbogbo nǹkan dánmọ́rọ̀ ògo ni forúkọ yín. ọba tí mú wa lọ láyọ̀ àtàláfà làwa ń dúpẹ́ fún. ìjì ń jà lọ́tún ń jà lọ́sí afẹ́fẹ́ bí ń fẹ́ kọ̀ fẹ́ lùwá ògo ni forúkọ yín. ọba tó mú wa bẹ̀rẹ̀ january ọjọ́ kìíní oṣù kìíní ọdún two thousand and twenty two láyọ̀ àtàláfíà bèrè bí àwàdà inú oṣù kẹjọ náà la wà yìí o ó ti ń rí lọ náà nu onílọ́jọ́ kejì inú oṣù kẹjọ. bíbí títí tí jìjì ayé. ọlọ́run ọba ẹni ó kí january ó já wa gbà february ò rè wá mọ́lẹ̀ march ó march wa wọnú sàré april ò rè ìbànújẹ́ síwájú àtẹ̀kùlé ilé wa maybe maybe ní kúnṣe kọ̀mọ̀ bí wálé jọ june òjò wánú táyà tọmọtọkọ july ọ̀la ìwà fẹ́lẹ́fẹ́lẹ́ sínú pósí wọn ọ̀la ìwà fẹ́lẹ́fẹ́lẹ́ sínú sàré august tá a wà yìí ó gbọ́dọ̀ tilẹ̀kùn ìbànújẹ́ ayé wa hello somebody come on. iyọ̀ bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yáyá. ẹnikẹ́ni tó bá mórí ọlọ́run aláyè gẹ́gẹ́ bíi tèmi báyìí jájọ yìí jájọ fògo fún jájọ gbéga ó tó bẹ́ẹ̀ ó tó gbéga ọláyọ̀ ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. ẹni tó bá mọ̀ mọ̀. ìwọ ló tó bẹ́ẹ̀ ìwọ ló tó ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run wa ó sọ tó bẹ́ẹ̀ o àjẹ́ ò tó bẹ́ẹ̀ o ó sọ tó bẹ́ẹ̀ mo lájẹ́ ò tó bẹ́ẹ̀ o mọ́mí mi ò tó bẹ́ẹ̀ o dádì mi ò tó bẹ́ẹ̀ o pásítọ̀ ò tó bẹ́ẹ̀ àfáwa ò tó bẹ́ẹ̀ o ìwọ ló tó láti gba ògo ìwọ ló tó ọlọ́run wa. ọlọ́run ló ló jọ̀jọ̀gbọ́n lọ́rùn mi. ẹni ọba mòrí ọlọ́run nìkan lè máa kàdá ń bá wípé kó jẹ́ ká jọ gbé ọlọ́run ọba mi ga. mẹ́wàá ọjọ́ kìíní oṣù kẹjọ náà ló yẹ ká ti ṣètò láàárọ̀ ọ̀tọ̀ wípé ká fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá a tún lé kẹjọ láyọ̀ àtàláfíà bọ̀ tí kò bí ọlọ́run nínú bá láǹfààní àti dúpẹ́ wa kó sì náà ló ṣe pàtàkì sórí àpáta tatatatata ibi tí. ẹ rí mi ẹ rí bí tí èmi àkàndá sí ibòjì ńlá ò ríbi sáré fóòrùn iṣẹ́ tá a rán ọkọ lọ́kọ́ ń ṣe nínú oko àdánìkàn ní yàbàrá jukọ ìbá ọ̀nà. ayé kò lè dédédédédédé ìgbà nananana lọ́kọ̀ bí yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́lú. àkàndá mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yín lẹ́ẹ̀kan sí ilé ọ̀dà ọ̀dọ̀ òdùnbé. ìlú yàyà mo láyọ̀ ni. Yorùbá ní àìlásọ Ọlọ́run mẹ́rìíwo ó ti ń tójọ́ méjì mẹ́ta tá a ti ń sọ̀rọ̀ nípa security ilẹ̀ Yorùbá bó o ló ṣe rí lọ́dọ̀ yín bó o ló ṣe rí lọ́dọ̀ wa. ẹ̀yin sùn ẹ̀ lè díjú méjì àwa ń sùn a lè díjú kan po a lè díjú kan mò so kò sí ìgbésẹ̀ tó kò lè gbé láyé tí àyàrí ò ní máa já bó ọlọ́dẹ bó o ní security bó o ní ajá ńlé èrò sì tún máa bà ọ́ pẹ̀lú bó ṣe kọ́fẹ̀nsì ilé rẹ̀ tó ga gòdòmùgòdòmù tó tún fi bá bu àyà sórí ẹ̀ ẹlòmíà fi ní lẹ́ńtíríkì sígbẹ́ ẹni ọba ti fọ ọkàn báyìí ọ̀gàn ni still ọkàn wa ò tún balẹ̀ ọmọ lọ iléèwé ìyàwó lọ sọ́jà ìyàwó lọ ṣọ́ọ̀bù ọkọ lọ bí iṣẹ́ ọkọ ò balẹ̀ ó dìgbà tí gbogbo wa bá ríra jọ́nú ilé adẹ̀tún wá ríra jọ́nú ilé àti ìmọ̀lẹ̀ tí yóò mọ́là kiri ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gan mẹ́rin. kí ló máa ń ṣàwà Yorùbá gan tá a fi máa ń ìwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa. kí ló máa ń ṣàwa yorùbá gan la fi máa ń hùwà bí ẹni ò gbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká tẹ́ síra wa. kí ló máa ń ṣàwa yorùbá gan la fi máa ń hùwà bí ẹni ò gbọ́n kí ló máa ń ṣàwa yorùbá gan tá fi ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ mọ́jì àṣọ tẹ́ síra wa. evangelist johnson lélẹ́ pẹ̀lú àkàndá ọ̀rọ̀ awíkóńkó collaboration láfiṣẹ́ àbí nǹkan johnson lẹ́yìn ilé ìbò pé collaboration. kí ni máa ń ṣàwa yorùbá gan náà làpàkọ́lé ẹ̀ ńlá lélẹ́yìí o. kò dó bìlìfù wípé àwọn tẹ́rọ́rìstì wọ́n ní gọ́t wọ́n dẹ̀ tún kọ lẹ́tà sí ìlú. ìlú tá a wí yọ wà ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. ṣé gbàgbé wípé bóyá lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó kọjá náà làwọn onísùmọ̀mí ni wọ́n àtáàkì ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n gbé hòtẹ́ẹ̀lì àlọ pẹ̀lú èèyàn méjì mẹ́rin ilé tó jù tó bá ní náà ni ti àtáàkì tí wọ́n àtáàkì assistant inspector general inspector general of police. báwo lẹ́ni bá wa sọ̀rọ̀ ṣá ò lè bára wa sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwáyọ̀. bá a bá rẹni bá wa sọ̀rọ̀ ṣé kò yẹ káwa gó pe àrò àtọ̀dọ̀ fún inú wa ká bá wọn ṣèjíròrò pàtàkì. bá a gbọ́n tá fi máa ń wa. ẹ jẹ́ pé ìdòyè mẹ́ta odò okun wa ká ránṣẹ́ sí àrò ká pe jẹmu ká pe ọ̀dọ̀fin ká bá wọn ní gbólóǹgbé méjì mẹ́ta. ọ̀nà wo la fẹ́ gbé security ilẹ̀ Yorùbá gbà ó ṣe ní kàyéfì. n ti mọ bá yàn lọ́kàn jẹ́ náà ni pé ìgbà tá a bá ti ń sọ́ báyìí náà ló ti dùn lẹ́nu ìgbà tá a bá ti nǹkan bá ti ṣẹlẹ̀ náà ló ti dùn lẹ́nu a kì í gbé ìgbésẹ̀ kankan mọ́. ṣàwa yorùbá gan la fi máa ń hùwà bẹ́ẹ̀. náà ò kí ló wá fa tọ́pìkì mi kí ló fa táìtù tí mo fún programu yìí Gani Adams versus Southwest Security ó wà very very important. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé olóyè Ìbà Gani Adams náà ni ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá the generalism of yorùbá land man. lélẹ́yìí tó túmọ̀ sí wípé ẹni tó yẹ kó wà ní ipò àkóso eh, ètò ààbò ilẹ̀ yorùbá bọ́tì bọ́tì bọ́tì bọ́tì ààrẹ Gani Adams ti jẹ́ kó yé wa wípé ceremonial ààrẹ ọ̀nà kákàǹfò làwọn kò dàbí tàtijọ́ mọ́. àlọ́mọ ẹ̀wà yorùbá ń kéré sáùtì ẹ̀ lè dánúrò ni àbí kí ni ìṣòro wa gan. kí ló máa ń ṣàwa yorùbá gan tá a fi máa ń hùwà bẹ́ẹ̀ lópin lélẹ̀ yìí o ẹ má jẹ́ ká sọ tẹ̀ síra wa. ẹ má ní lọ́kàn pé mo wá sí bíbá yìí láti wá bú ààrẹ Gani Adams o ibà lóògùn ọ̀fẹ́ o n ò wá sí àyín láti wá bu isa o. lórí omijé máa ń gbọ́. mo wá pè yín sáà kíyèsí ní o. mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí ibà Gani Adams sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́nu lọ́lọ́ yìí nípa security ilẹ̀ Yorùbá tí wọ́n fi sọ wípé àwọn onísùnmọ̀mí ti wà nínú àwọn gbó ti ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ànìgẹ́ wípé wọ́n ń gbìyànjú láti kọ́ káàmpù wọn ànìgẹ́ wípé tí wọ́n bá ti kọ́ káàmpù tán wọ́n múra láti àtáàkì ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ti wà ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ every one of us náà lọ́mọ̀ wípé àwọn onísùmọ̀mí ti wà láwọn inú igbó wa láti ọjọ́ gbọọrọ sẹ́yìn láti ọdún bíi díẹ̀ sẹ́yìn tí wọn ò kú òní bẹ́ẹ̀ wọ́n sinmi wọn rọrùn kún ni tá a bá ti pariwo díẹ̀ wọ́n kọ́kọ́ sinmi sẹ́mọ̀ wípé níjọ́ tójú ń bẹ lórúkọ àṣàgbọ́mọ pẹ́pẹ́yẹ jìnnà àwọn ẹgbẹ́ rẹ nígbà ọgbẹ́ kí ni ìyá rẹ ṣe wọ́n ní wò mí sùn náà ní kí ló fẹ́ ṣe wọ́n ní dá padà immediately ìjàgbọ́n bẹ níbẹ̀ wọn nǹkan àtọ́. ntí ń bẹ ntí ó ṣe ń bẹ nú ẹ̀ kò sì ní pè wá lọ́jọ́ iwájú àsádọ́mọ pẹ́pẹ́yẹ padà. ọdẹ àtàgbà. mo lọ rè é gbìyànjú gbọ́ máa di ẹ. àsádàrin ọgbà ó tún rojọ́ wọn ní òkè ńgbà tó gbélé kíni mọ̀ mẹ́ẹ̀sẹ̀ ó ní bó ti ń fò pèrè ní ràn yẹn ní pakuru. wọn ni ẹja fi lé ìsàlejò ẹ̀kẹ́ gbogbo tó lórí oṣù pátá náà ló ti ṣeun. lélẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n ti mọ̀ wípé tá a bá ti pariwo òwò sùkùsùkù dá wáíwáí ni wá àyàtọ̀ sí ọbẹ̀ inú páànù tó pé má wó sọ́sọ́sọ́sọ́sọ́ bẹ́ẹ̀ bá ti sọ kalẹ̀ yóò sì sinmi wẹ́lu. mo ní bóyá nítorí. ẹ̀rọ bẹ̀ inú sàásùn gidi ó sì ń sọ kalẹ̀ yóò sì tún máa sọ ibi tó wà. kẹ́ ẹ tó sọ bẹ̀ inú páànù kẹ́ ẹ tó sọ bẹ̀ inú sàásùn kó tó le kan yóò mọ̀ pẹ́ díẹ̀ o. ẹ má gbé kaná lọ́jọ́ mẹ́ta yóò sì tún fresh síbẹ̀. torí láti jọ́ta ti gbé wa. gbogbo táwa bá ti sọ lójú ẹsẹ̀ náà ló ti tán fúlàní máa ń dúró ti ìpinnu wọn wọn máa ń rẹ́dì fún fíṣàn wọn wọn dẹ̀ ní ìpinnu wọn dẹ̀ níbi tí wọ́n lọ wọn kì í dẹ́yà kó lójú ọ̀nà tí wọ́n fẹ́ tọ̀. bí ìdààmú bí wàhálà. lélẹ̀ tó túmọ̀ sí wípé n wọ́n fẹ́ sọ Yorùbá sí náà ni kí wọ́n dà wá sínú ìpayín keke ẹ mọ̀ pé wọ́n yàtọ̀ sí ọ̀tá tí màá wá tí yóò fún èpò sáàrin àlìkámà tí ó sì bá tiẹ̀ lọ. ojoojúmọ́ ni wọ́n ní lọ́kàn láti gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. ojoojúmọ́ ní ń bẹ lọ́kàn wọn láti gba etí ìdò wa mọ́ wa lọ́wọ́. ojoojúmọ́ ni wọ́n ní lọ́kàn láti fi wá méèkì owó láti fi wá bíùdì ara wọn. sẹ́mọ̀ wẹ́ pé wọ́n ní ní ọkàn náà ní nígbàgbọ́ wípé olówó ń bẹ ilẹ̀ Yorùbá sóòtán bá ń jí wa gbégbá ránsọ̀mù lọ́wọ́ wa àwọn ò fi máa lówó lọ. ilẹ̀ Yorùbá ní ọ̀tẹ̀ yìí ti pọ̀ jù. kí wàá ní ipa tí ibà Gani Adams kó gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kákàǹfò ohun ẹyọ kan tí mo mọ̀ nípa Gani Adams ni pé òní yóò bá wa ríbi tí ìjàngbọ́n ti fẹ́ súyọ òní yóò bá wa ríbi tí wàhálà wà ṣùgbọ́n kò ní gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀. Yorùbá rú ẹ rántí eléyìí tó ṣẹlẹ̀ ní kìsínà níjó ní olóyè Gani Adams náà ló kọ́kọ́ rí i kó tó di pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ìgbòho sàn mi tó bá wà lónìí àlàáfíà Ọlọ́run ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ kó máa wà pẹ̀lú rẹ̀. láti ń gbàbọ̀ òde fúnra wa ìwọ dalẹ̀. lọ́yẹ̀ Gani Adams gbéra ó káwọn ọmọ ogun ó dẹ̀ múra gẹ́gẹ́ bí akọni ọmọ tá a mọ̀ sí ọlọ́sí kìsíngbà náà ọlọ́rìí ilé àwọn onísùmọ̀mí dànù ó lé wọn rìn jìnnà sígbó. yìí ti pọ̀ jù ní kò jẹ́. ibà Gani Adams náà lọ jáde lẹ́yìn rẹ̀ wípé kọ̀mẹ́díàn ni olóyè Sunday Adéyọmọ Ìgbòho pé kọ́mẹ́dì ní í Yorùbá ogun. many of us lọ attack ibà Gani Adams nígbà yẹn. ọjà wo. òun náà dá wa lóhun attack wa sì gbẹnu tó náà gbàbálágbàfọ̀ kí wàá lọ ṣẹlẹ̀ lélẹ́yìí tí mo fi ní wọ́n sọ̀rọ̀ nípa olóyè Gani Adams ilẹ̀ yorùbá ti ń dàgbà o ẹ má jẹ́ ká ṣàbòsí o ọmọ yorùbá. ọjọ́ kọkànlélógún oṣù keje ti ṣe ọjọ́ ìsinmi tó kọjá lọ náà lọ̀rọ̀ tuntun yìí jẹyọ. tí bá Gani Adams ní wípé kí àwa yorùbá ká múra dáadáa torí pé àwọn onísùmọ̀mí ti ń bẹ nínú igbó wa. nínú ọ̀rọ̀ tí olóyè Gani Adams sọ náà ni wípé ká má sùn ká má àsìpéye and again kí àwọn gómìnà ti ń bẹ ilẹ̀ yorùbá kí wọ́n ṣe ìpàdé àpérò lórí ètò ààbò ilẹ̀ yorùbá. ó ní kí wọ́n jẹ́ kankan ni o kí wọ́n dẹ̀ invite àwọn stakeholders tí ń bẹ ilẹ̀ Yorùbá pátápátá kí wọ́n invite wọn sí ìpàdé ọ̀hún. ẹ tún mọ̀ gbọ́ Ìbà Gani Adams ó ní kí àwọn Àmọ̀tẹ́kùn ó ní kí wọ́n má sàsùn péye kí wọ́n wà tàlát torí pé tí àtàkì bá fẹ́ yọ wọ́n lè dá wọn lóhùn. you know Ìbà Adams tún make another statement wípé tí wọ́n bá pe òun tí wọ́n bá ní ìdí òun tí wọ́n bá pe òun òun máa dá wa lóhùn. my questions òun náà ni wípé àkọ́kọ́ ta ló fẹ́ pe Gani Adams ẹlẹ́ẹ̀kejì stakeholders wo làwọn gómìnà fẹ́ pè nítorí lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kẹta ibà Gani Adams ní kí àwọn gómìnà yìí kí wọ́n rí dájú wípé wọ́n recruit àwọn local security personnel. ọkàn jẹ́ wípé ọ̀rọ̀ àgbà bí ọ̀tá egun bí ọ̀tá èrè kókóró bí ọ̀sẹ̀ lálọ́yọ́ padà sẹ́ lábọ̀ èmi àkàndá ti sọ bẹ́ẹ̀ láti bí ọdún méjì sẹ́yìn tẹ́ ẹ̀ bá gbàgbé lásìkò operation for ló mọ́ mo tún sọ lọ́dún tó lọ mo tún ti sọ nínú ọdún tá a wáyé. tí mo ń wòye ó ń ba yorùbá. wípé àmọ̀tẹ́kùn tá a gbé kalẹ̀ ṣe kárí mi ni lórúkọ jẹ́ àbíkú ni ká ti gbọ́ òòpá wa gan là ń ṣera wa. ẹ má ẹ má bínú o. kò ní ká ti bí ọ̀tẹ̀ ká máa ṣe. ìjàmbá síra wa kátorí kálédèpò ká máa jẹra wa lẹ́sẹ̀ sódà. ìjàmbá síra wa kátorí kálédèpò ká máa jẹra wa. ohun tí mo gbìyànjú àti sọ òun náà ni wípé nígbà yẹn ohun tí mo sọ ni wípé àmọ̀tẹ́kùn tá a gbé kalẹ̀ yìí wọ́n ó fẹjú mọ́ wọ́n máa dín agbára wọn kù pé ẹ àwọn tá a pè ní fìjìláńtẹ́ sòfà tó jẹ́ pé federal government ti accept wọn tẹ́lẹ̀ wọ́n ti approve wọn tẹ́lẹ̀ wọ́n nílànà tí wọ́n ń lò wọ́n dẹ̀ láǹfààní láti lo nǹkan nǹkan àmúṣọ sagbára mo ní àwọn ilé ìlú yẹ ká invest nínú wọn ká recruit wọn kọ́ pọ̀ rẹpẹtẹ tẹ́ ẹ̀ bá gbàgbé tí mo sọ ni wípé kò sẹ́ni tí mo lé túbí onílé mo ní nínú ìlú kọ̀ọ̀kan ni ẹ ti recruit àwọn fijilantẹ́ tẹ́ bá fẹ́ lò nínú local government kọ̀ọ̀kan ni ẹ ti recruit àwọn fijilantẹ́ tẹ́ bá lò tẹ́ bá fẹ́ lò ẹ má gbé fijilantẹ́ wá láti ọ̀dọ́ lọ sí Eh, bẹ̀rẹ̀ ẹ má gbé ti géètì lọ sí àkùfò àwọn tó wá láti rún òló yẹn ń yẹnyàn tó bá wá wu kálukú kí wọ́n lọ rèé sàsùn péye kí wọ́n lọ sùn ńgbà tó bá dalẹ́ ti wọn kí ọ̀tá ó wá kọ́ fún èpò sínú àlùkámà wọn kó sì bá tiẹ̀ lọ èpò tí ń bẹ nínú àlùkámà èpò tí ọ̀tá lè fọ́n sínú àlùkámà òun náà ni kí wọ́n wọlé kí wọ́n bẹ̀rẹ̀ sí kanlẹ̀kùn lé lórí kí wọ́n máa gbé ọkọ lórí ìyàwó ẹ̀ wọ́n máa gbé ìyàwó lójú ọmọ ẹ̀ kí wọ́n máa gbé àwọn ọmọ tó tẹ̀ síra wa. agbára yóò pọ̀jù bí yorùbá dẹ́ẹ̀dẹ́ mi ra wé o. ẹ jẹ́ tó ń flag program wa ni kẹ́. àbí nẹ́tíwọ̀kì ní ṣe nẹ́tíwọ̀kì gangan ni àbí nẹ́tíwọ̀kì àtọwọ́dá. ẹ jẹ́ aláǹfààní láti bára wa sọ ilé tí jẹ́ òótọ́ ọ̀rọ̀. ọmọ wa ohun tá ń ṣe làwọn. náà olóyè Ìbà Gani Adams. mo ń wo yorùbá ẹ jẹ́ ká hùwà eré. kò sí nǹkan tá a lè sọ tí bàbá yẹn fẹ́ change kò sí bá a ṣe lè ṣe bolo tí ò ní sàáyán. bàbá ti jẹ́ kó yé wa lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé àwọn fẹ́ mẹ́ẹ̀kì owó ni kò dẹ̀ sí ìdààmú nínú ẹ̀ kò sí wàhálà nínú ẹ̀ téèyàn bá ń ṣe bísínẹ́sì ọjà tá a bá fowó pelẹ̀ rẹ̀ owó náà la fi pa. ọ̀tẹ̀ sílẹ̀ sáàrin àwọn ọmọ wa àwọn bàbá wa tó ṣàna ibi tán bá wa. ìgbà tẹ́ni jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá bọ́bá tún ṣẹ̀ṣẹ̀ ń sọ wípé bá a bá pe òun òun ọ̀jẹ̀ wa ẹ já béèrè pé kí lójúṣe rẹ̀ nílẹ̀ yorùbá tó wà gangan tọ́jà Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí and again ńgbà tá Ààrẹ Ọ̀nà Kakanfò ń sọ wípé kí wọ́n recruit àwọn local security personnel now Ìbà Gani Adams ń dọ́gbọ́n rìfà sáwọn ọmọ ẹgbẹ́ OPC Oòduà People's Congress because Ìbà ti sọ fún wa ńgbà kan rí wípé ní gbogbo ilẹ̀ Yorùbá òun ní tó five hundred thousand OPC tí wọ́n bẹ̀rẹ̀ lẹ̀ Yorùbá dẹ́kìnì effectiveness wọn ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń rìfà sí àwọn Àmọ̀tẹ́kùn kí lọ sọ fáwọn OPC sáwọn OPC kàn wà láyé bí aláìsí láyé ni kí lójúṣe wọn bìkọ́sí tá a mọ OPC sí láti pìlẹ̀ òun náà ni wípé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílànà ti Yorùbá ajàfún tí bá ń jẹ Yorùbá níyà ìran ìran OBC gangan ńlọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ agitation fún Yorùbá láyé ìgbà yẹn tí wọ́n deny uh, MKO Abiola ní mandate ẹ̀ èmi náà wà nù OPC ńgbà yẹn Oòduà la máa ṣe Oòduà la máa ṣe o a ò lè sọ̀jẹ̀ kásẹ̀ ra wa káwúsá lọ ní tiwọn kí yíbo lọ ní tiwọn o káwa yorùbá ká tiwa sẹtiri bí wọ́n ṣe jẹ wá níyà o sẹtiri bí wọ́n ṣe pàbíyọlá sẹtiri sẹtiri bí wọ́n ṣe jẹ wá níyà tó sẹtiri bí wọ́n ṣe pàbíyọlá nígbà yẹn ìjàngbara fún yorùbá lálá wà fún nísìn kìnìtẹ OPC láàrin January sí December kí lójúṣe wọn nílẹ̀ yorùbá ipa kí ni wọ́n ń kó gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ipa kí ni ààrẹ ọ̀nà kakanfò ń kó kí ni wọ́n ní lọ́kàn láti kó kí ló yẹ kí wọ́n ṣe tí wọ́n ń dúró dìgbà tí wọ́n bá pè wọ́n. ẹni tó jẹ́ olórí ètò ààbò fún ìlú kan ó ń dúró dìgbà tí wọ́n bá pè é kó tó gbé ìgbésẹ̀ tó yẹ dọ̀sí mail wọ́n pé tí wọ́n bá ń pa wá náà Ìbà Gani Adams wọ́n ṣe ń pa wá lójoojúmọ́ o wọ́n jí wá gbé lójoojúmọ́ o Ìbà Gani Adams máa mọ́wọ́ lẹ́rán kí wọ́n tó pè é then my question ta ló fẹ́ pe Ìbà Gani Adams ta ni Gani Adams yẹn expect kó pe òun àwọn ọ̀dọ́ ni àwọn àgbà ni olóṣèlú ni àwọn ọba ni àbáwọn ṣe dandan ni káwọn gómìnà pe Ìbà Gani Adams tí wọn bá wá pé Gani Adams tí gbogbo ilé bá fẹ́ jóná só nílùú mi tí yóò fi ṣe tiẹ̀ ṣé yóò sá lọ ni. now why tí ibà Gani Adams ọ̀kọ́kọ́ bẹ́jọ́ lórí náà ká kọ́kọ́ rí i pó gbé ìgbésẹ̀ ká tó wá pe àwọn gómìnà gbésẹ̀ ti rí o n ló ti ń ṣe yìí o ọ̀nà wo lẹ fẹ́ fi sọ̀pọ́ọ̀tì ẹ̀ àwọn èèyàn tí wọ́n kó sábẹ́ wọ̀nyí tí wọ́n ń fi orí lakú yìí ipa àwo lè fẹ́ kó lórí wọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò béèrè sísì lọ́wọ́ ẹnikẹ́ni kó tó bá ojú ọ̀nà kò dúró de gọ́ọ̀mẹ̀ntì kankan láti bá òun sọ̀rọ̀ kó tó bá sójú ọ̀nà kò dúró de bọ́yá èèyàn ó yin òun tàbí èèyàn ó bu òun kó tó gbé gbogbo ìgbésẹ̀ tó gbé nígbà yẹn náà la sọ̀rọ̀ nípa alákàrà tí kì í fẹ́ kẹ́nìkejì ó dé ibẹ̀ la fẹ́ lọ lónìí ojúṣe ààrẹ Gani Adams nílẹ̀ Yorùbá la fẹ́ kí wọ́n dákun dábọ̀ kí wọ́n pinpoint fún wa bàbá wa uh, Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé uh, ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta kọ́lọ́ngọ́ dẹlẹ̀ fẹ́yàn rí ni wọ́n fi wọ́n jàre ọ̀nà kákàǹfò bàbá ti lọ láti ìgbà náà láti ń complain bóyá wọ́n lè drop oyè ààrẹ ọ̀nà kákàǹfò fẹ́lòmíì lóòótọ́ ni pé ìjà Yorùbá ṣòro gbè ṣùgbọ́n bàbá lọ a kì í dé ìgbésẹ̀ wo làwọn ti gbé kí wọ́n tó sọ pé ìjà Yorùbá ṣòrógbè àbí òṣèrógbè ní dúrí um, lásìkò operation fọlùmọ́. ṣé làwà yó ibi tẹ́rin méjì bá ti jà koríko ibẹ̀ ò lè gbérí mọ́ Yorùbá ẹ lónìí kẹ́ńjẹ́ ká lè tẹ̀síwájú ojú ọ̀run tẹ́yẹ fò láì lè fa apá wọn bá bá gbà fún. lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ ẹ̀ ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run ká ẹlòmíì arthritis ẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún ẹ̀ á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ godwem ìyá ìjẹ̀bú last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìnyẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ a máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni a máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí ìwá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tàn púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tàn púpọ̀ jù ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tàn púpọ̀ jù so tẹ́ bá ti rí irú àwọn àmì gbogbo yín náà lẹ sí iléeṣẹ́ gbódùn àmùjá àjẹ̀bù bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tẹ̀ àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kó máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ godwam ìyá ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògùn ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ́ ẹ̀ nìyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójútó ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò ó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ lè máa ga kó jẹ́ enlarged liver ló ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ì bá jẹ́ ti fún wa lágbára láti fi òpin sí i ẹ̀rọ mi ni zero eight zero three three zero three four seven seven three àkọ́kọ́ ní ìwọ̀nyí ìwà wà gbà seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mẹ́ kò sí ibi tí ẹ̀jẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa sí ibikíbi tẹ́ wà bó US bó Canada bó UK wherever you are ìoògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú Nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bó jẹ́ Èkó Ìbàdàn ni Àbújá ni Port Harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp number mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògo ọlọ́run last bus stop yín ni godwem ìyá ìjẹ̀bú àlàáfíà lójú o. Awikonko broadcasting tutorial we are citadel of learning tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ production presentation technical and marketing Awikonko broadcasting tutorial Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lóòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn adequate equipment for radio and tv programs in a permanent classroom and studio. bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dẹ̀ fáwọn tó fẹ́ bẹ́ẹ̀ bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console technicality productions presentation and marketing tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí tẹlifíṣàn station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀ for you to be outstanding enroll today at Awikonko Broadcasting Tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time. Ẹ kàn sí i lórí WhatsApp plus two three four seven zero one four two eight five two seven six lórí email awikonko broadcasting tutorial at gmail.com. ten thousand àpérè ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ẹ̀bùn yẹn máa hàn dé ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun ló wà o. kí ló máa ń ṣàwa Yorùbá gan tàbí máa ń ṣàwa Yorùbá gan ìtìjú ńlá lélẹ́yìí ńlá mi ò yà sọ tẹ́. wẹ́ẹ̀lẹ̀ kí n kí káàbọ̀ padà sórí ètò lára àwọn nǹkan tí Bagani Adams sọ òun náà ni wípé àwọn onísùnmọ̀mí àwọn tẹ́rọ́rìstì yìí ó ní wọ́n ti wà láàrin nínú nínú gbótọ́ wà láàrin ìlú òsú níjọba ìbílẹ̀ àtàkùmọ̀sà west sí ìlú iléfẹ̀ well àwọn tó ń fún Ìbà Gani Adams ní information àwọn ọ̀mọ́ ah, a lè sọ pé Ìbà ń parọ́ a lè sọ pé Ìbà ń sòótọ́ ṣùgbọ́n nọ́mbà gbogbo dájú lórí ọ̀rọ̀ ènìyàn lè gan ó lè já bùsì ló ń ṣe. àwa ah, mọ̀ báyìí bóyá nẹ́tíwọ̀kì àtọwọ́ èèyàn lélẹ̀ tí ń disrupt program wa o bóyá nẹ́tíwọ̀kì àtọ̀dọ̀ àwọn tí wọ́n ń nẹ́tíwọ̀kì ni kò sẹ́ni tó lè sọ. ìbéèrè tí mo ń béèrè náà ni wípé báwo ni Gani Adams ṣe mọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n rí àwọn èèyàn wọ̀nyí kánrin ìgbésẹ̀ tí wọ́n gbé bíkọ́sí Gani Adams sọ pé ah, àwọn nǹkan tó ń sọ yìí information tó ń fi síta rèé ó jẹ́ eléyìí tí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lé lórí kankan pàápàá jùlọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá ó ní to avoid calamity my question ṣé ibà ààrẹ Gani Adams yóò mọ̀wọ́ lẹ́rán tí calamity ó fi dé tí calamity bá dé kí ni ìgbésẹ̀ tá ààrẹ lè gbé mo gbọ́ táwọn èèyàn kan sọ wípé ibà Gani Adams ò lè sígun láì ṣe pé àwọn èèyàn sọ̀pọ̀tì ẹ̀ kọ̀sẹ́ntì ò sọ̀pọ̀tì ẹ̀ náà ó ìgbà tó lóye Sunday Adéyọmọ Ìgbòho gbé ìgbésẹ̀ gbogbo ayé ló tì lẹ́yìn gbogbo ilẹ̀ Yorùbá ló ṣàtìlẹ́yìn fún un gbogbo wọn ni wọ́n mọ̀ wípé ìjà wọn ní ń gbè iṣẹ́ wọn ní ń ṣe now kí ibà Gani Adams náà ní ìgbésẹ̀ tó yẹ kó gbé kọ́pọ́ dandan káàrí ó bọ́ sójú ìjà sòfà àti èèyàn sọ pé òun láwọn ọmọ ogun bíi five hundred thousand kò ṣèyàn kékeré do you know wípé ìgbésẹ̀ tán bá gbé ọ̀nà tí wọ́n bá tọ̀ láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ lórí sùmọ̀mí lọ́tún lọ́sì ó lè jẹ́ kí majority àwọn èèyàn ó tún ní interest nínú OPC ó yẹ kí wọ́n tún lè fall in love pẹ̀lú OPC again because majority wa ti sọ̀rọ̀ tínú nípa ẹgbẹ́ OPC èròǹgbà wa ni pé ntọ́ OPC wà fún ni pé láti mọ báyàn parí ìjà láti mọ̀ báwọn dá sọ̀rọ̀ lẹ̀ ta lọ́gba lẹ́yìn èló lẹ́ra lẹ̀ iye báyìí lẹ́sàn fún wa á lọ bá ilé wọn kó ń bẹ̀ ẹ̀ lágbájá gbàyàwó mi tàmẹ̀dún gbàyàwó mi ẹnìkan gbàyàwó ẹnìkan lágbájá ń báyàwó ẹ̀jẹ̀ ẹnìkan ń bọ́kọ ẹ̀jà wọ́n ti tọwọ́ bọ̀ nǹkan tí kì í ṣe tiwọn eléyìí jẹ́ káwọn èèyàn lose interest nínú OPC as far as I'm concerned èmi ò tiẹ̀ tún wá gbà pé OPC ń tó ń bẹ mọ́ mi ò mọ̀ because player tí ó bá gbá bọ́ọ̀lù láì ní injury tí wọ́n bẹ́ǹṣì ẹ̀ wọ́n ti ń pa star ẹni yẹn wáyé tí ibà Gani Adams bẹ́ǹṣì àwọn ọmọ ogun tiẹ̀ wáyé tí wọ́n dákẹ́ wáyé tí wọ́n gbé ìgbésẹ̀ wáyé tí ibà Gani Adams expect àwọn gómìnà síwájú kí ló dé tó ń dúró de ká kọ́kọ́ pé òun kó tó gbé ìgbésẹ̀ náà lára nǹkan tí ibà Gani Adams ti sọ ń pa rẹ̀ ó ní kí ajagun fẹ̀yìntì Muhammadu Buhari kó try láti rìdíìmù orúkọ rẹ̀ kó tó di pé àsìkò ẹ̀ parí lórí ìjọba my dear brother ibà Gani Adams Buhari ò ní méjì kankan tó fẹ́ rìdíìmù because ńbà uh, tí róyún Fúlàní ti mọ̀ pé funfun ni yóò fi bí a ti sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ò ní ju iṣẹ́ mẹ́rin lójúmọ́ lọ kó jí kó jẹun kó lóògùn kó sì tún sùn padà kò ní nǹkan kan tó tún fẹ́ ṣe fún wa mọ́ ẹkọ́nọ́mì kan o owó ọjà kan o dọ́là kan ti gbójú gbẹ́nu sókè o wọ́n mọ̀ náà pààyàn kan bì kan wọ́n mọ̀ tó náà ti jíyàn gbé ojú irin kínní kan ojú òpópónà ọmọ tí ẹ dá iná lẹ́tíríkì ọmọ tí ẹ dá kọ́ kájágún fẹ̀yìntì Buhari o if possible bá ṣe lò ó láti ìsìn di may tí ń bọ̀ nu mo rí pé àwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ asòfin kan sọ pé àwọn ọ̀fẹ́ mọ́ wọn bá yìn Buhari must go Buhari must go níbo náà ti ń ṣerú ẹ̀ ṣé ní Nàìjíríà tá a wà yìí bó bá jẹ́ lómi èèyàn lè wí pé oh yes n táwọn asòfin ṣe tán sọ ni wọ́n ṣe because uh, àwọn asòfin tán sọ nìkan kọ́ lọ́mọ lẹ́gbẹ̀ẹ́ mọ́ eh, kọ́ ni àwọn nìkan kọ́ ló wà ní Senate ọmọ ẹgbẹ́ òṣèlú APC ń bẹ ń bẹ àwọn tó wà lóyà sí Buhari ń bẹ ń bẹ tó pé ó ṣe ń tọ́ o kò ṣe ń tọ́ o ẹ̀yìn ẹ̀ ni wọ́n máa wà meanwhile ntálẹ̀ ìmọ̀ kan fi ń ṣe lọ́pọ̀ majority àwọn tó wà nípò yìí òun náà làwọn onísùmọ̀mí ń dẹ́mi wọn légbodò náà ni wọ́n ń pàyàwó wọn o náà ni wọ́n ń jí ẹbí àti ara wọn gbé òun náà ni wọ́n ń jí ọmọ wọn gbé o because uh, wọn mọ̀ wípé bẹ́ẹ̀ yẹn bá níkà méjì yóò fi síra ẹ̀ now ẹ jẹ́ ká wo ìkọlù tó wáyé kájẹ̀ tó sọ tìkọlù yẹn jẹ́ ń kọ́kọ́ parí ọ̀rọ̀ Gani Adams náà a ò lè rẹ́ ní bá ṣe lọ́jọ́ olè lọ́wọ́ àdébì kan àbòsí ò lè ràn wá lọ́wọ́. Yorùbá ń gbìyànjú nínú ọ̀tẹ̀ tí wọ́n bá ti fẹ́ gbé nìyàn ṣe kú. ọ̀rẹ́ mi mọ́ darapọ̀ mọ́ kí wọ́n mọ́ bá yẹ sórí. ìlà ìbá Gani Adams sọ fún wa pé ìran Yorùbá kì í ṣe ojo òótọ́ ni àbírọ́ ṣé lóòótọ́ la ìsojo báyìí bá sojo kí ló dé ta wá ń káyà sókè báyìí bá sojo kí ló dé ta ẹ̀sẹ̀ ń pèjọba tá a mọ̀ pé wọn ò ní dá wa lóhùn ojo ni wá nìyẹn báyìí bá wa sojo kí ló dé tí Gani Adams gangan sojo. tá ò bá gbàgbé ọ̀rọ̀ àná a ò lè rẹ́ni bá a ṣe ò lè gbé wa débi kan. ìbá Gani Adams ní wìwì náà allow them àní gbà wọ́n láàyè kí wọ́n terrorize ilẹ̀ wa ànígbà wọ́n láàyè ṣebí tó ti ń dúró kí wọ́n ẹ̀sẹ̀ wá pé láti nígbà wọ́n láàyè ṣebí tí ò ti gbégbésẹ̀ gangan láti nígbà wọ́n láàyè ṣebí tó jẹ́ pé lórí interview lórí rédíò lórí tẹlifíṣàn ló ti máa ń ní voice tó dùn ní ti máa ń ní experience ní wọn ò ti ní láti nígbà wọ́n láàyè má foko mi sọ̀nà mọ́ ọjọ́ kan là á rẹ̀ igi gangan mọ́ gùn lójú ó kéré ló ti máa pariwo eh, ọ̀gbẹ́ni igi ẹ̀ dáadáa o má fi igi ẹ̀ sẹ́ńtà ojú mi o igi gangan lójú wá gbójú kalẹ̀ ojú àwọn kí ni gbé tó yẹ kó gbé eh, ọ̀wọ́n ní mú ní kábẹ́rẹ́ ná ọ̀wọ́n èèyàn ní mú ní fadẹ́tẹ̀ jọba olóyè Sunday adé ọmọ Ìgbòho sí ń lé Gani Adams ń bẹ́ ń lé ara ń tá a máa ń sọnù tá a fi mọ̀ pé sàgbàká o kánilágbájá ń bẹ́ ń lé ni irú ìyà tí ń jẹ wá ò ní jẹ wá irú tó ṣẹlẹ̀ ẹ́ ń bẹ́ ń lé ni irú tó ṣẹlẹ̀ ò lè ṣẹlẹ̀ láéláé yóò ti dìde yóò ti lọ farayá bẹ̀ yóò ti lọ fẹ̀mí ẹ̀ di yóò ti takú kabẹ̀ kí wàá la rí nípa Ìbà Gani Adams láti gbà tán ti jàre ọ̀nà kakanfò as far as i'm concerned nothing important now only uh, let everyone be vigilant ojúlẹ̀ alágàn fi sọ́rí a ti ń fi sọ́rí láti ọjọ́ yìí bá a ṣe fi sọ́rí nu tí wọ́n fi wọ gàngàn mọ́ wa lọ́wọ́ bá a ṣe fi sọ́rí nu tí wọ́n fi wọ ọ̀wọ̀ mọ́ wa lọ́wọ́ àtáàkì bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta lọ́wọ́ bá a ṣe fi sọ́rí nu tí wọ́n fi kọlu Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ thursday bá a ṣe fi sọ́rí nu tí wọ́n fi ń kọ lẹ́tà sí wọn lọ́báfẹ́mi owódé wọn láwọn mẹ̀yẹ́ ti àlà lọ́kọ lẹ́tọ̀ ọ̀hún wá à ń bọ̀ wá kọlù yín o kẹ́ ẹ̀ máa múra lẹ̀ o tójú òpó ìbàdà màá láǹfààní àti sọ̀rọ̀ pẹ̀lú àwọn ará ọbáfẹ́mi owódé tí wọ́n fọ̀rọ̀ ń lọ̀ mí mọ́gbọ́n mọ́gbọ́n wọn ìgbẹ́nu ọlọ́kùnrin mọ́gàn kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú gọ̀gọ́ lọ́wọ́ ẹni ó gbó mele dání ní mọ́ tó mele ń sọ so àwọn gangan ò lè fẹnu ara wọn ṣàlàyé bó ló ṣe jẹ́ bísú ṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ wọn ò lè fẹnu ara wọn sọ fún wa lẹ́yìn ẹ̀ káwá sọ̀rọ̀ nípa ti ìkọlù tó ní ti eléyìí tí wọ́n àtàkì e, assistant inspector general of police gẹ́gẹ́ bí nǹkan tí Ìbà Gani Adams sísọ ó ní